osanla ńlá ní lewa ilẹ̀ wa jókòó sí ìsìn wa káàkiri káàkiri látòrọ àṣẹka mọ́ di ewé lẹ́nu. ìyá ẹ̀ ó sì kàn mọ́wó kan máa ewé ewé sí mọ́ ni lọ ewé ni. torí ni. si wa lọ sí di àwọn ewé gan ti sun. a mọ̀ pé nífẹ̀ẹ́ ewé ni àtàlẹ́ àti ọ̀sán kò sígbà tẹ́ kí n lọ di ewé. ẹ ẹ ní sùúrù kan tí mo kàn máa fi ń lọ sídìí àwọn ewé òun ni pé màá láìkì kí n jókòó tátẹ́gùn bá ń fẹ́ báwọn sódà kí n wà níbi ewé kí n máa kí n kọ̀nẹ́ẹ̀tì pẹ̀lú nature hmm, kátẹ́gùn atẹ́gùn ewé kó máa fẹ́ sí mi lára sẹ́yìn mọ̀ pé oníṣẹ́ ti ń ṣe lára ni. àwọn kan wọ́n kàn àwọn kan wà tó yẹ pé wọ́n kàn mọ́ kíra wọn mọ́nu ilé wọ́n mọ́ kíra wọn mọ́nu ilé no ọmọ tó bá ti rí pátẹ́gùn fẹ́ ọ jáde ọ gbàtẹ́gùn ó lọ síbi ewé ìdí níhun tí mo fi ìdí níhun tí mo fi ń wà níbi ewé ṣùgbọ́n báyìí ilẹ̀ ti sú hmm. àwọn ewé gan ti sùn ya wa. bàbá wa bàbá òsànlá ǹjẹ́ ẹ ti gbọ́ ẹ ti gbọ́ ohun tó ṣẹlẹ̀. a rí gbọ́ lórí ayélujára lẹ́nu ọjọ́ mẹ́ta yìí wípé àwọn ará nìdè wọ́n gba ìjọba àmọ́ ní ìwòyí àná a mà tún ti gbọ́ pé àwọn ìlú gan-an gan. ìyá ìyá ẹgẹ ta ló sọ fún yín gan ewé tẹ́sán ẹ̀ mọ́ kí iṣẹ́ àwọn gàbọ̀. gàbọ̀ àwọn ẹ sì wá ń pe àwọn àwọn àwọn ẹ mọ̀ jẹ́ kí yín ká ìmọ̀ pé dáadáa ni ẹ̀hẹ́ àwọn gàbọ̀n wọn náà tún ti gbàjọba lọ́wọ́ àwọn alágbádá. ìyá wa wọn ṣe ní wọn gbàjọba ẹdun ni mo fẹ́ sọ kankan fún ìyá wa wọn gbàjọba ìbẹ́nu ọjọ́ mẹ́ta yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ Hmm. làwọn ti nìjẹ́ náà gbàjọba làwọn ológun gbàjọba lọ́wọ́ alágbádá hmm. àwọn gàbọ̀ àwọn náà tún ti gbà lánàá bí ìjẹta ni ah! wọ́n gbàjọba. èyí ò ń gan ló jẹ́ wá bá yín gangan. Ah! ẹ̀yin ò mọ̀dí ẹ̀ mọ̀dí tó fi ń gbàjọba ni. Ah! kí nìdí rẹ̀ nígbà tí ìlú bá wà tẹ́lẹ̀dùà tó kẹlù tó fún wọn ní ọrọ̀ ajé hmm. ọrọ̀ ajé tẹ́lẹ̀dùà fún wọn tí ò tó àwọn ọmọ ìlú lẹ́nu tó jẹ́ pé àwọn ìjọba tó pera wọn níjọba pírẹsidẹ́ǹtì wọn tán bá ti débẹ̀ báyìí Hmm. wọn ò kì í rí tàwọn ará rò wọn ò wá sílẹ̀kùn lù sílẹ̀ fáwọn àjòjì àwọn òyìnbó àwọn òyìnbó wà wá sílùú wọn wà máa kọ́rọ̀ ajé wọn wá ń ṣe lápapín láàrin ara wọn. òòsàn ńlá bẹ́ẹ̀ báyìí báwọn ọmọ ìlú ṣe ń yọ wọ́n máa ń yọ màá ní inú wọn ń dùn gidi gan burúkú burúkú màá ní. inú òsè ni mo dùn inú wọn dùn nǹkan tó ti ń retí tẹ́lẹ̀ nù. ṣé wàá rọ̀rọ̀ tí mo sọ lọ́kẹ́ tó pamọ́ wa lẹ́nu wọ́n wá ń ṣe lápapín láàrin ara wọn táwọn àjòjì bá ti wá Hmm. ẹ ṣílẹ̀kùn lù sílẹ̀ hmm. àwọn àjòjì ò wá wá ẹ wà máa sí ẹ wà gbogbo ọrọ̀ ajé tó wà lórí ilẹ̀ ẹ wà máa sí lápapín láàrin ara yín ebi sì ń pa àwọn ará ìlú ah, ṣe mọ̀ pé àwọn ará ìlú ò lágbára ìjọba ló lágbára wọn ò lágbára wọn ní nǹkan kan tán ń ṣe wọn sì ń faramọ́ nígbà tán sì rọ opportunity táwọn ológun gbàjọba ah, kí lẹ rí táwọn ará ìlú ṣe tán yọ̀ tínú wọn dùn burúkú ìyá wa mo fẹ́ béèrè ọ̀rọ̀ kan lọ́wọ́ yín hmm. tá a bá ní àwò dáadáa tá a bá ní àwò dáadáa tó bá jẹ́ pé ìjọba tó wà ńbẹ̀ tẹ́lẹ̀ hmm. tó ṣètò fáwọn ará ìlú tí ó fi ìyà jẹ àwọn ará ìlú ṣé nǹkan tí mo ń sọ yìí tó yé ìyá wa. yékéyéké. àwọn ológun. Mm tán bá fi ipá gbàjọba hmm. àwọn ará ìlú ò ní sọpọ́tì wọn láìláì ẹ̀yìn rí àwọn ará ìlú kan sọpọ́tì kan wá tú bí esusun kí wọn wá tú jáde bí esusun báwọn. wọ́n dìde máwọn ológun pé wọ́n dìde máwọn ológun báwọn ò fẹ́. nítorí wípé ẹni tó wà ńbẹ̀ tẹ́lẹ̀ ti bá bẹ̀ jẹ́ àwọn hmm. kan ti yàgbẹ́ sínú ṣọ́ọ̀ṣì wọ́n yàgbẹ́ sága àwọn gan ti balẹ̀ jẹ́ wọ́n ti ta gbogbo nǹkan tó tẹ́lẹ̀dùmarè fún àwọn ìran gàbọ̀ hmm. àwọn ti nìjẹ́ náà yẹn náà balẹ̀ jẹ́ ẹ wá ní káwọn káwọn ìjọ káwọn ológun mọ̀mọ́ ah. gbàjọba ẹ jẹ́ ń ṣọ́ọ̀kì ẹ̀yin ò tí ẹ̀ tí gbọ́ mi gbọ́ wọ́n ní mo ṣe fẹ́ ṣe káàkiri gbogbo áfíríkà nù àdúrà ni wá ń gbà ní pé ah. ẹjọ́ náà yà wá àdúrà tèmi kàn ń gbà ìlú wo lọ́la kan báyìí torí ọlọ́run báyìí ẹni sùúrù ìyá wa àdúrà tèmi gbà ní pé bàbá wa Bọ́lá Ahmed Tinubu tó wà ń bẹ̀ hmm. ẹ̀ bàbá ìṣẹ̀ṣẹ̀ débẹ̀ kò sáà ti ju oṣù mẹ́ta bí mẹ́rin lọ kílédùà tètè bá wa ṣàánú bàbá yìí rántí àwọn mẹ̀kúnnù nítorí pé ìyà ń jẹ àwọn ti nàìjíríà náà àgbàdúrà arú ẹ̀ ní nàìjíríà ṣùgbọ́n ṣùgbọ́n ìyà ń jẹ àwọn ọmọ yorùbá náà kò sóúnjẹ kò sí kankan bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ ìbáyìí tẹ́ ẹ bá wọnú ọjà gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ ọjà ń sunkún o hmm. ọjà ń sunkún ni gbogbo nǹkan tó wà lọ́jà ń sunkún nítorí pé àwọn tó ń ta nǹkan gan ọ̀wọ́n gógó náà ra nǹkan tó ń tà nǹkan táwọn náà bá rà ni wọ́n á ta sẹ́ẹ̀mọ̀ hmm. ni nǹkan tó bá rà ni wọ́n ta bẹ́ẹ̀ ni bàbá òun lẹ́sẹ̀ rí tí gbogbo nǹkan wọn lọ́jà nǹkan tí wọ́n gbogbo òun lásẹ̀ sọ wípé a ń gbọ́ pé ó ṣẹlẹ̀ ní níjẹ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó tún ti ṣẹlẹ̀ ní gàbọ̀ lánàá bí ìjẹta ni ta ló mọ ibi tí ó tún ti ṣẹlẹ̀ lọ́la. bàbá wa ẹjẹ mo ní ìbéèrè kan pàtàkì fún yín. ǹjẹ́ tólógún bá gbàjọba gan nílẹ̀ nàìjíríà ǹjẹ́ yóò pé àwa ọmọ yorùbá. èmi ò tiẹ̀ gbàdúrà kólógún gbàjọba nílẹ̀ nílẹ̀ nàìjíríà nǹkan tèmi fẹ́ ni pé ní nàìjíríà nǹkan tí mo ń fẹ́ ni pé kára rọkùn kára rẹ dìyẹ bẹ́ẹ̀ ni ṣe mọ̀ pé àwa yìí àwa ò ṣe ti nàìjíríà ẹ mọ̀ máa bí ìrọ̀rọ̀ nàìjíríà lọ́wọ́ ọrú àwa yìí yorùbá nation làwa èmi bí mo ṣe wà yìí mi ò ní gbàgbọ́ nínú nàìjíríà bí mo ṣe wà yìí o ẹ mọ̀ pé oníkálukú ní nǹkan tí tí ó tí ó fẹ́ tọkàn rẹ̀ ó fẹ́ tẹ́mi rẹ̀ ó tẹ̀lé bí mo ṣe wà yìí wọn ò nígbàgbọ́ nínú nàìjíríà yorùbá nation lèmi gbé dání ṣùgbọ́n mí pé yorùbá nation tá ń jà fún ipò tí ì dé a sì nígbàgbọ́ pé yóò dé lágbára àṣẹ̀dá ṣùgbọ́n báyìí tá a sì wà nínú nàìjíríà yìí hmm, ọ̀rọ̀ tẹ́mi ó sọ fún bàbá wa bọ́lá ahmed tinubu ni wípé kan tún wẹ káwọn náà wẹ̀yìn wò díẹ̀ ara ń ná àwọn ará ìlú ebi ń pa àwọn ará ìlú ìyà ń já àwọn ará ìlú kò sóúnjẹ gbogbo ẹ̀ wọ́n gógó. ṣé rí gbogbo ohun tó bá ń ṣẹlẹ̀ láàárín wa tí ń ṣẹlẹ̀ ní sọ̀ràndìsì wa tíṣà wa ni o ń kọ́ wa lẹ́kọ̀ọ́ ni o kí àwọn ológun pírẹsidẹ́ǹtì tó kù ní gbogbo African country kí wọ́n fi àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ kí wọ́n fi ṣàríkọ́gbọ́n ìyá wa wọ́n lẹ́ni tí ò bá fọgbọ́n ọlọ́gbọ́n sọgbọ́n àgbà òṣìkà ni o níbi táwọn náà bá rí páwọn kù sí ní kọ́ńtírì wọn kán tètè lọ máa kán tètè lọ máa túbẹ̀ ṣe nítorí wípé ń bọ̀ ń bọ̀ àwọn láńdẹ̀dẹ̀. ǹjẹ́ yìí sì rò pé èpò bòrò mọ́ nítorí eléyìí tí wọ́n gbà nílẹ̀ níjẹ́ kò máa èpò ṣù wọ́n tún ti gbà mí ní ilẹ̀ Gabon bẹ́ẹ̀ ti wílẹ̀ nǹkan ṣé ẹ rò pé ìṣe ni wọ́n ti kọ gbogbo àwọn ìlú tí wọ́n gbà tí wọ́n gbà ṣé ẹ rò pé ìṣe ni wọ́n ti kọ́ńtíráàtì rẹ̀ sílẹ̀ ṣe rò pé wọ́n ti kọ́lẹ̀ tán bá wá gbé ìjọba ológun délẹ̀ nàìjíríà ǹjẹ́ yóò pé àwọn ọmọ yorùbá àwọn ò ní gbé ológun o bàbá wa. èmi ò gbàdúrà ìjọba ológun eléyìí tí ìjọba ológun ó fi gba ìjọba ní nàìjíríà kó ń kálukú ya kí yorùbá nìsàn kó ya dúró ni o kí yorùbá nìsàn ya dúró ẹ sọ kankan fún yín ṣẹlá àwọn ológun iná gbogbo àwọn ológun tẹ́ ń pariwo náà àwọn náà ojú wọn gógógógógó ní o gógógógógó ní o bá a ṣe ń wò yìí bá a ṣe ń wò yìí ah ọkàn ah, jẹ́ pé ṣẹlẹ ìjọba tó kò ń bẹ lánàá ó ti balẹ̀ jẹ́ gan-an tẹ́ bá rí pé látìgbà tí bàbá wọn tó ti dórí oyè látìgbà tí bàbá wọn bọ́lá mẹ́rin ẹni sùúrù náà yá wa látìgbà tí bàbá wọn tó ti dórí oyè wọn ò fún bàbá wọn ò fi lọ́kàn balẹ̀ hmm. nígbà tó kọ́kọ́ débẹ̀ ọkọ̀ change gbogbo àwọn tó wà bẹ́ẹ̀ táwọn fúlàní kó síbẹ̀ àwọn ìjọ tó bá àwọn àwọn ìjọba ti Buhari tó bá jọba tó bá tó bá ìjọ tó bá Buhari ṣèjọba ó lé gbogbo wọn dànù ó káwọn tiẹ̀ sí nígbà tó ṣe eyín tán kí ló tún ṣe ọ̀rọ̀ àwọn nìjẹ́ tún dé hmm. táwọn nìjẹ́ ló tún gbájúmọ́ bàbá ń gbájúmọ́ ọ̀rọ̀ àwọn nìjẹ́ báyìí tí nìjẹ́ là ń sọ lọ́wọ́ pé bàbá pẹ́pẹ́ sí o bàbá fẹ́ kó àwọn ọmọ ogun lọ sí nìjẹ́ o bóyá wọ́n máa kó lọ wọn kó lọ ti gàbọ̀ ló tún ṣẹlẹ̀ hmm ibi mélòó ni bàbá yìí fẹ́ pínra ẹ̀ sí kí ni bàbá ó ṣe kí ni bàbá ó ṣe nǹkan táwa rò pé bàbá náà lè ṣe náà ni wípé kí bàbá fáwọn àwọn àwọn gàbọ̀ sílẹ̀ kó fáwọn nìjẹ́ sílẹ̀ bàbá ń lọ lórí ẹ kó wá sí bàbá wa ẹni sùúrù ẹja parí ọ̀rọ̀ wa kí bàbá ní sùúrù kí bàbá kó fi àwọn nìjẹ́ sílẹ̀ kó fáwọn gàbọ̀ sílẹ̀ kó gbájúmọ́ lé ilé gan dọ̀tí àwọn ilé gan ní ìdí ká gbájúmọ́ wọn nítorí wípé àbí tá a bá ń tanra wa o ìyà ń jẹ àwọn èèyàn. bàbá wa ṣe é ti gbàgbé wípé olórí ECOWAS ni bàbá wa wọn ò máa lè fi àwọn ìlú méjèèjì sílẹ̀ tó lórí ECOWAS ni ó gbajúmọ̀ tó ń ṣẹlẹ̀ nílùú adúláwọ̀ ṣe wá lọ́rọ̀ tẹ sọ yìí ó mú mi rántí nǹkan kan tó ti wà lọ́kàn mi tipẹ́tipẹ́ yóò dà fún yín ọ̀rọ̀ tẹ wá sọ wá mú ọ̀rọ̀ ó mú jáde lọ́kàn mi sẹ́rí mhm. bẹ́ẹ̀ ṣe sọ ìyá wa mm. bàbá wa Bọ́lá Ahmed Tinubu àwọn gangan náà ló lórí àwọn ECOWAS lóòótọ́ àwọn èèyàn mọ̀ pé kì í ṣe bàbá wa Bọ́lá mẹ́ẹ̀ Tinubu ló fẹ́ lọ bá àwọn èèyàn ló fẹ́ lọ ló fẹ́ lọ kó ọmọ ogun ja Niger kì í ṣe bàbá wa Bọ́lá mẹ́ẹ̀ Tinubu gbogbo àwọn African country tí àwọn president wọn náà gbọ́dọ̀ olóye sọ́jà kan fẹ́ kó sílẹ̀ ní bóyá bíi country kọ̀ọ̀kan bóyá bíi Senegal ni o bóyá bíi Burkina Faso ni o for example ni o olóye sọ́jà kan kò sílẹ̀ bóyá irú Burkina Faso ó lè kó hundred sílẹ̀ hundred sọ́jà kí Ghana kó kọ́ndẹ́nsì ọjà sílẹ̀ àwọn ti Nàìjíríà náà ó kó tiwọn sílẹ̀ àgbájọwọ́ ni kì í ṣe bàbá wa nìkan ló fẹ́ ṣe ní ìpín bàbá wa Bọ́lá Ahmed Tinubu jẹ́ olórí mm-hmm. ẹ jẹ́ wá sọ nǹkan kan fún yín tó tí ó jẹ́ wípé tí àwa ọmọ Yorùbá àwa Nàìjíríà tá a bá gbọ́ bóyá bóyá àwọn èèyàn ò ronú mm. gbogbo àwọn ìlú tó fẹ́ lọ kó àwọn ọmọ ogun wá láti ìlú tiwọn yìí mm. ìlú tiwọn jìnnà àbí àwọn lọ kó ọmọ ogun wá wá fi bá àwọn ìlú nìjẹ́ ìjà hmm. tí àwọn nìjẹ́ bá fẹ́ ritaléètì padà wọn lè lọ sílùú tiwọn o ẹni sùúrù ìyá wa o ṣé ẹ mọ̀ wípé àwa àtàwọn nìjẹ́ lájọ ní bọ́dà ariwo tó ń pa kiri nísìnyí ni wípé bàbá bọ́lá ahmed tinubu fẹ́ kó sọ́jà lọ wọ́n sì mọ̀ pé kì í ṣe bàbá bọ́lá ahmed tinubu ló fẹ́ kó sọ́jà lọ gbogbo àwọn eh, ecowas lápapọ̀ náà fẹ́ ṣe kí ni náà fẹ́ fọwọ́ pọ̀ láti kó sọ́jà lọ ṣùgbọ́n sì gbogbo ayé sọ pé bàbá wa Bọ́lá mẹ́ẹ̀ Tinubu ló fẹ́ kó sọ́jà lọ tí àwọn nìjẹ́ táwọn náà bá fẹ́ retaliate padà ilẹ̀ Yorùbá náà ń bọ̀ abẹ́ rò pé mo fẹ́ béèrè nǹkan kan lọ́wọ́ yín nígbà tọ́rọ̀ yìí kọ́kọ́ ṣẹlẹ̀ fresh tẹ bá rántí gbogbo àwọn ará nọ́ọ̀tì kí náà ṣe wọ́n ṣèwọ́de wọ́n láwọn ò fọwọ́ sí o hmm. ọmọ ìyá tẹ bá sì ní àwọ̀ ọmọ ìyá ni wọ́n fámìlì kan náà ni gbogbo wọn hmm. tó bá ṣẹlẹ̀ táwọn nìjẹ́ bá fẹ́ pé ẹ ok ẹ̀yin ẹ kó wá sí hmm. ẹ ti kógun wá sílùú wa o táwọn náà fẹ́ rí talẹ́sì padà wọn ní lọ bá wọn jà ń Ghana o hmm. wọn ní lọ bá wọn jà ń Senegal hmm. gbogbo àwọn ìlú tí mo dárúkọ ẹ láwọn náà kó sọ́jà wa o níbo àwọn wo náà bàjà Nàìjíríà ni tábà wá ń dárúkọ Nàìjíríà gbogbo náà ti jà ilẹ̀ Yorùbá ni nítorí wípé àwọn Fúlàní àwọn nìjẹun wọn níjà ní nọ́ọ̀tì láíláí wọn máa wá sílẹ̀ Yorùbá láti wá balẹ̀ Yorùbá jẹ́ ni ó láṣẹ sọ fún bàbá Bọ́lá mẹ́ẹ̀ Tinubu àwọn náà máa gbà ni wọ́n àwọn náà máa túmọ̀ jọ àwa lọ ni pé kán rọra ṣe díẹ̀ kán rọra ṣe díẹ̀ káwọn gan gbájúmọ́ lé gbogbo ohun tó ń ṣẹlẹ̀ káàkiri African country ó ń kọ́ àwọn pírẹsidẹ́ǹtì tó kù ó ń kọ́ wọn lọ́gbọ́n káwọn gan tún lè ṣe nítorí wípé àwọn pírẹsidẹ́ǹtì gabo, pírẹsidẹ́ǹtì nige wọn ò tún lè ṣe òun ló fún àwọn ológun láàyè láti gbàjọba lọ́wọ́ wọn tó bá jẹ́ ti tún lè ṣe dáadáa ní táwọn ológun bá kàn tiẹ̀ gbàjọba àwọn ará ìlú ò ní sọ́pọ́ọ̀tì wọn ohun tó bá ti mọ ará ìlú tí ò bá ti sọ́pọ́ọ̀tì wọn kò sọ̀rọ̀ o òun la ṣe ń sọ fún wọn wípé gbogbo ẹ̀yin African leader tó kù ẹ̀yin president tó kù ẹ jẹ́ tètè fọgbọ́n ṣe é ẹ fọgbọ́n ọlọ́gbọ́n sọgbọ́n ẹ ṣe gan ìyá wa o. ẹ ṣeun bàbá wa ẹ kú wa tó tó lu ò ní jẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ tán ẹ máa rí sọ gbogbo olódùà ò ní pa làákàyè yín bàbá wa Bọ́lá Ahmed Tinubu ẹ ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu bàbá wa Ọ̀sánláwọn ẹ̀yin náà ẹ mú un lò bẹ́ẹ̀ bá sì rí i pé bẹ̀hùn ìrìn àjò bẹ̀hùn ó burú jáì kò ṣe é lọ mọ́ ẹ padà lé o oòrùn tó kù lókè ó ta sọ ọgbẹ kó tó di pé yóò léètì ẹ tètè yá padà lé because ilé náà làbọ̀ sí mi oko bàbá wa kí ni ẹ bá wa rí sọ fáwọn fáǹsì yín nítorí àwọn fáǹsì yín wọ́n máa ń kó yín jẹ gan bíi Indomie o wọ́n máa ń la yín gidi gan bẹ́ẹ̀ bá a bá ilé ju ọ̀rọ̀ yín síta báwọn wọ́n máa sí ẹ̀rẹ̀ ni wọ́n máa láìkí rẹ̀ ni wọ́n máa ṣàdúrà fún yín ni pé olódùà ó fún bàbá òsàn ńlá lọ́gbọ́n ìmọ̀ àti òye kò ní sú yín kò ní rẹ̀yìn ẹ jọ̀wọ́ ẹ bá wa kí gbogbo àwọn fáǹsì yín kó tó di pé a pa ètò yìí. ẹ ṣé gan ìyá wa ẹ kú ojoojúmọ́ a kí gbogbo àwọn ìyá wa àwọn bàbá wa nínú ilé ẹ a kí yín lọ́kùnrin lóbìnrin ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń gbádùn wa àwa gan gbádùn gidi o a láìkì yín bẹ́ẹ̀ yín náà ṣe láìkì wa nǹkan kan tẹ́ kàn ṣe fún wa ni pé ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa ẹ bá wa kí lẹ ṣe fún ẹ bá wa gbé tìrabàyè ẹ bá wa fún ní ìgù ẹ sí ẹ káàkiri ẹ jẹ́ ó délé ẹ jẹ́ ó dóko ẹ jẹ́ ó dọ́dọ̀ bàbá wa Bọ́lá Ahmed Tinubu ṣe irú àwa yìí náà irú ọ̀rọ̀ tó bá jáde lẹ́nu wa yìí náà ah, ó lè ṣe wọ́n láǹfààní o nínú ọ̀rọ̀ tá sọ yìí àwọn ìyá wa àwọn bàbá wa ẹ bá wa sí ẹ káàkiri ẹ ṣe ìjọba ẹ ṣe ń ṣe lé ààbò elédùnmarè yóò wà lórí wa a nírí ń gbé sọnù yóò ṣe bí ọmọ. ẹ ṣeun gan gbogbo ẹ̀yin ará lé ó dìgbà ó dàbọ̀ ẹ bá wa pín ètò yìí ẹ bá wa pín pín pín ó dìgbà kan náà ó dire o ẹ ṣeun gan ni ó dàbọ̀.